táwọn aláìsíbàjẹ́ àti ẹ̀kọ́ ayé òde òde tó bá bàbá yé mọ̀ láti ìpele tí ń da láti ìjọba àti sẹ́kọ́ndì ààyè ìdániwọlé láì èdè òyìnbó yóò bá àti ẹ̀kọ́ èdè lábáwá sí sáàmù sì jámọ́ra lẹ́nu àwọn akẹ́kọ̀ọ́ wa láwọn olùkọ́ tó gbóyè gbórí ààyè lẹ́gbẹ̀ bọ́ọ̀dì náà sì ń rẹ́múrẹ́mú alìmọ̀dínà school a way of life easily reachable inexpensive controlling the remarkable transformative education international standard curriculum frequent and successful assessment ICT devices safe and positive school planning come and discover the joy of learning. Then sanctuary of Al Center, Akwabede area of education programs are nicely patterned in Islamic etiquette with memorization of the glorious Quran and hadith. This is Ali Madina School, at schoolage.com or call 0032 85 0466 Ali Madina Schools, Sakwabede area, Ogbomoso, inspiring excellence every day. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على خير خلق الله محمد بن عبد الله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين آمين عن كيان الواتي الجوكو جوان كابو سوريا وكيكوين تواتي أكون على فيكو في الإسلام المدينة سنتر pápá abẹ́dẹ́ ògbọ́nṣọ́ àwọn wọ́n ṣe agbátẹ̀rẹ̀ àbí aláàbúwà bí ṣàlẹ̀kùn ìtẹ̀síwájú rere àti àgbéga dáadáa sí fún wa ọlá ti ní kí lóko mi pẹ̀lú fọ̀dílà ti sheikh الدكتور شرف الدين باربو رودي حفظهم الله ورعاه wọ́n jẹ́ aláṣẹ àti ìdásá ìmọ̀dínà sẹ́ńtà pápá bẹ́ẹ̀dẹ̀ nínú ogun ọ̀ṣọ́ ẹ̀yẹ́kùnlá ṣe ẹ̀ka ọ̀ṣọ́ ní ètò sáà ìbéèrè aláwọ̀gbọ́ sínú ọkọ̀ máa mú wá láti tọ́tọ̀rọ̀ wọ́n ní àwọn sàkíyèsí wípé níbi táwọn wà iwájú sì ni òun máa ń wà títí tí wọ́n fi máa ń pèpè fún sọ̀látù zoro kìí ṣe pé ó ti máa ń jẹ́ àtàrí rárá bẹ́ẹ̀ ni asiri náà òjijì èèyàn kì í ṣe pé ó ti máa ń ṣe déédé ọmọnìyàn àbí tiẹ̀ ká ọmọnìyàn sókè díẹ̀ wípé báwo ni èèyàn ò ti ṣe àti pé báwo làwọn ìlú tó jẹ́ pé oòrùn kì í yọ rárá láwọn àsìkò kan níbẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ oṣù báwo làwọn ti mọ̀ wá àsìkò sọ̀láàtì wọn. wọ́n ní òkú tó bímọ márùn-ún obìnrin mẹ́ta ọkùnrin méjì ọkùnrin jẹ́ obìnrin ọkùnrin mẹ́ta obìnrin ọkùnrin obìnrin mẹ́ta ọkùnrin méjì obìnrin méjì náà ti kú ọkùnrin méjì náà sì ti kú ó wá kù obìnrin kan ṣoṣo wọ́n ní ìkọ̀ọ̀kan àwọn mẹ́rẹ̀ẹ̀rin tí wọ́n ti kú yìí náà ni wọ́n sì bímọ ṣé obìnrin tó ṣẹ́kù yìí nìkan ṣoṣo ni ó jogún bàbá wọn tí ó jẹ́ pàwọn náà ti kú ni àbí àti àwọn ọmọ tí àwọn mẹ́rẹ̀ẹ̀rin tí wọ́n ti kú náà fi sílẹ̀ ẹni wọ́n dìjọ fún ogún eléyọ̀ jẹ́ ìbéèrè kejì ìbéèrè kẹta òun ni pé wọ́n ní ṣé a lè máa da àtẹ́lẹwọ́ wa délẹ̀ mọ́ ọrùn ọwọ́ títí dé ìgúnpá lórí sùjúd nínú àwọn sọ̀làwátì wa àjẹ́ndà ló wà máa ṣe alhamdulillah والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته صلاة الظهر ìsìn àkókò rẹ̀ máa wọlé gẹ́gẹ́ bófin ṣẹ̀ríà ti tọ́ka sí ní ìgbà tí òun bá yẹ tàrí ìlú yòówù tí ń bá wà láyé tí ń bá pèpè fún sọ̀rọ̀ àtò bọ́ọ̀ kó tó di pé òun yẹ tàrí ń bẹ́ẹ̀ tó dájú ni pé wọ́n ń kọ́ àti pè sọ́láàtì ni wọ́n àpèpè fún sọ́láàtì dọ́hùr. kámẹ́sẹ̀ tí sọ wípé ìlú kan nínú àwọn ilẹ̀ lárúbáwá bíi Qatar ní tó dájú ni pé wọ́n àpèpè fún sọ́láàtì àti lẹ́yìn ìgbà tó òòrùn yẹ nítorí pé yíyẹ tàrí àtàyẹ tàrí lásìkò tó ṣẹ̀ṣẹ̀ yẹ gbàrà tán pèpè fún sọ́dà ń tọ́wọ́ ẹni nítorí pé ó ti kọ́kọ́ wà látàrí wọ́n wá yẹ tàrí bíntín báyìí làwọn ti pèpè fún sọ̀dà nítorí pé àmójútó tí wọ́n ní fún ẹ̀sìn láwọn orílẹ̀-èdè yẹn irú ìtẹ̀ ti bá sábà ń lè kọ́ èdè lẹ́ndì wọ́n á sọ fún yín pé àkókò sọ̀dátò gbòòrò wọ́n wọlé nígbà míì lágogo kan ó kù ṣẹ́jú mẹ́tàdínlógún ta ní pèpè fún sọ̀dátì gbàdàn nìkan àti pèpè fún gbà tí ọba yíyá olùpèpè fún sọ̀lẹ̀ lẹ́rìí táwọn ní pèpè fún lágogo kan ẹlòmíì báyà gbogbo kan kó sọjú méjì mẹ́ta márùn tó bá wá ń jà ń yàn yóò wá pé àwọn tó ti wọlé láti fi ìṣẹ́jú mẹ́tàlá sẹ́yìn torí pé ìlú tí ò sófin kò sẹ́sẹ̀ fún wọn láwọn ìlú tẹ̀yìn sọ̀rọ̀ adábèrè padà sọ́dọ̀ tiyín nígbà tí ẹ gbọ́ pé wọ́n ń pèpè fún sọ́láàtì yẹn tí gbogbo mọ́ṣáláṣí pátá porongodo la gbọ́ pé ń pè lẹ́ẹ̀kan náà ni àbí àwọn kan wà tó ṣe pé wọ́n tàfàlà máa wọ́ràn pé ń gbọ́ ọba ya wa ni ò lè rí ń tọ́jọ́ bẹ́ẹ̀ ẹ̀ẹ̀kan náà ni gbogbo wọn sì pè tó ń pé àsìkò tó wọlé gẹ́lẹ́ àwọn yẹn ṣe olùfẹ̀sìnráàrí bíi tiyín nílé tẹ́ ti lọ ìdínú tí fi ń yà yín lẹ́nu bẹ́ẹ̀ náà ni sọ̀látọ̀ lọ́sùn ìdáhùn tẹ bóhùrù yìí ti tó fún ọ̀sùn torí pé nílẹ̀ lárúbáwá kódà àwọn tán yóò lò sí jù kí wọ́n lówó lọ títí táwọn náà ná sí lọ síwájú ẹ̀sìn Islam ṣùgbọ́n mo fi dán lójú pé kò sílẹ̀ lárúbáwá kan kódà àwọn tó tálákà jù akọ́sínú tìràwá kan kò sí ilẹ̀ lárúbáwá náà tí ò máa ní owó tí ń ná sí ìlọsíwájú ẹ̀sìn Islam ah, olùwàkọ́bá asan wọn lẹ́sàn rẹ̀ wàláhì tọ́lá àwọn gbìyànjú tó fi dórí àwọn tí ò ní o àwọn ah, ẹ̀ fi ẹ̀sìn ráàlì bíi sọ̀dá torí ẹ̀ ìgbà tá ń pèpè fún sọlá tí ní gbogbo mọ́ṣáláṣí ìlú ọmọ pé ẹ̀sẹ̀ pé gbé kiri gbé ìgbé ó rè gbé ẹnìkan àtẹ̀sẹ̀ tájú mo sùn ní ẹ̀rọ adẹ́sẹ̀ pé fún mi lọ́wọ́ oṣù ẹ̀bọ́ra torí bí ẹlẹ́yìn bó ti ṣe jẹ́ ni wọ́n ní àwọn ìlú tó ṣe pé òun kì í ti sábà yọ bóò làwọn ti ṣe máa mọ àkókò sọlẹ́ ní ìtòní sí pẹ̀lú ọ̀vọ́hùr àti ọ̀sù gbogbo ẹ̀ ló ti rọrùn láyè sí nítorí pé òun máa ń yọ ń lóyún òun kì í yọ ń lóyún òfin ṣẹlẹ̀ àti kọ́kọ́ kọ́ alẹ́kọ̀ọ́ kan tí ò sì yí padà ó ní ìlú tó súnmọ́ ẹ̀yìn jù níbi tóòrùn ti máa ń yọ tóòrùn ti máa ń wọ̀ ẹ máa fa àkókò wọn ṣàkókò láti fi máa àkókò sọ láti lọ́dọ̀ tì í hmm. torí tó bá jọun là á fi wé òun hmm. sàní ìsìn yìí báyìí ẹ̀yin bẹ ní ibi tó ṣe pé ọ sọ rínù ẹ̀yin bẹ ní north pole ní agbọ̀n òkè pátápátá ayé hmm. sọ nígbà yẹn yíyọ oòrùn àti wíwọ̀ rẹ̀ ìgbà míì oṣù mẹ́fà mẹ́fà ni ó lè yọ fóṣù mẹ́fà kọ́wọ̀ fóṣù mẹ́fà hmm. báwo ló ti ti rọ̀ wọ́n lọ́rùn àwọn tí wọ́n lágbọn Russia Finland Iceland gbogbo àwọn eléyẹn wọ́n wo èyí tó súnmọ́ àwọn jù nínú àwọn àlóyún kí ni àkókò sọ̀láàtì lọ́dọ̀ wọn làwọn náà fi máa ga tiwọn ṣùgbọ́n ẹ̀mí tí rọ̀ mọ́ bọ́ọ̀nù bá ń bẹ̀ àsìkò owó gan-an ni wọ́n ń jẹ sàárì ń ń tán. àsìkò owó gan-an ni wọ́n ń kẹ́nu rúdà ni làwọn náà fi máa ṣàpèjúwe tiwọn ọ̀rọ̀ wọn ní bàbá tó kú tó ṣe pé bí ọmọkùnrin méjì ọmọbìnrin mẹ́ta àwọn ọmọbìnrin méjì ti kú bẹ́ẹ̀ lọmọkùnrin méjì náà ti lọ ọmọbìnrin ayọ̀ kan ló ṣẹ́kù wọ́n fẹ́ kó ṣe wípé àwọn ọmọ tó kú yìí wọn àkó àkóràn oníkàlùkù wọn náà lọ fọmọ sáyé bàbá tó wá ṣe àwọn ọmọbìnrin mẹ́ta ọmọbìnrin ọmọkùnrin méjì sílẹ̀ àwọn náà wá ṣaláìsí tó bá jẹ́ pé àwọn ọmọ yìí àwọn ọmọ mẹ́rẹ̀ẹ̀rin tán ti kú wọ́n bá síwájú bàbá wọn kú lọ́nà tó fi já sí pé ọmọbìnrin kan ló ṣẹ́kù fún wọn nígbà tí wọ́n ṣaláìsí ló ti ṣe pín ogún wọn òun náà ní pé ọmọbìnrin yìí tó ṣe pé kò ní àǹtí kò lábúrò má tí wọ́n jọjọ́ máa bàbá bẹ́ẹ̀ ni kò ní bọ̀dà kò lábúrò kùnrin tí wọ́n jọjọ́ máa bàbá òun nìkan yóò gba ìdajì dúkìá bàbá rẹ̀ àwọn ọmọ táwọn ọmọkùnrin yìí wá bí àwọn ọmọ táwọn ọmọkùnrin tájọ jẹ́ ọmọ bàbá yìí táwọn bí wọn ìbá àjọkùnrin wọn ìbá àjọbìnrin àwọn ní ó jogún owó tó kù nítorí pé lábẹ́ òfin ṣẹ̀ríà ẹni tó kú tó bá fọmọ alẹ̀ tó bá jọkùnrin òun kan ṣoṣo yóò kó gbogbo owó lọ tó bá jọkùnrin ẹyọ kan ló bá fi sáyé ìdajì dúkìá ní tiẹ̀ bàbá yìí wá já sí pé ó láwọn ọmọ míì táwọn ti síwájú rẹ̀ kú ọmọbìnrin bẹ́ẹ̀nbẹ́ ọmọkùnrin bẹ́ẹ̀nbẹ́ táwọn ọmọbìnrin ìgbà táwọn ò ti sí láyé má kò sí nǹkan kan tí ó lọ sí kàgbọn ọ̀dọ̀ tiwọn má kò sí nǹkan kan táwọn ọmọ tí wọ́n gbà nítorí pé òfin ṣẹlẹ̀ àsọ pé àwọn ọmọ àtàwọn ọmọbìnrin yẹn ọmọbìnrin ọmọbìnrin wa ni wọ́n tó bá jẹ́ obìnrin ọmọkùnrin ọmọbìnrin wa ni wọ́n àtọmọkùnrin àtọmọbìnrin tí ọmọ rẹ lóbìnrin tí wọ́n bí wọn ò ní jogún tiẹ̀ àwọn ọmọ ọmọ rẹ bìnrin wọn ò ní jogún rẹ̀ tòró fi ṣẹ̀rí àṣọ ìpè kullu warithin adla ila al-mayyit bi wasitati al-unsa la yarith illa al-ikhwata lil-um gbogbo jogúnjogún tọ́tàtàrà obìnrin kan mọ́ ẹni tó kú kò ní jogún ẹ̀yà àfàwọn ọmọ ìyá tí màmá jọ pa wá pọ̀ nìkan àwọn eléyìí ọmọ ọmọ ni wọ́n wà ní jogún àmọ́ àwọn ọmọkùnrin wa ọmọ táwọn fi sílẹ̀ sáyé wọn ìbá àjọkùnrin wọn ìbá àjọbìnrin wọn ò jogun bàbá àwọn àgbà nítorí pé ọmọ ọmọkùnrin làwọn ọmọ ọmọkùnrin lẹ́yìn ìgbà tí àǹtí wọn tọ́jà búrò bàbá wọn àbẹ́gbọ̀n bàbá wọn tó ń bá gbàdájì ìdajì yòókù yóò lọ sọ́dọ̀ àwọn ọmọ ọmọkùnrin torí ẹ̀ á wàá sọ wọ́n di lẹ́dẹ́kẹ̀rì mẹ́tìlú hàwùwẹ̀lì ọ̀nfẹ̀yẹ̀ à ń pẹ́lẹ́ yẹn ní tààfù ìbọ̀n bẹ̀rẹ̀ yìí ìyẹn ni pé obìnrin ọmọ gbàdájú tọkùnrin ọgbà kọfà tẹ́ńtẹ́ kọ́sọ́pọ̀ ọmọ bàbá kan náà làwọn ọmọ ọmọ ẹ̀gbọ́n àtàbúrò àmẹ́gbọ́n àtàbúrò ọmọ bàbá tó ti kú ṣáájú ni so á fún wọn ọkùnrin ọgbà ìlọ́po méjì tóbìnrin ọgbà alájọpọ̀ kan nìkan nínú wọn ló fọ mọ́lẹ̀ àwọn ọmọ rẹ̀ ní ọjà yòókù ọjà bó ṣe jẹ wọ́n ní báwọn lè máa tẹ ọwọ́ àwọn sílẹ̀ àtẹ́lẹwọ́ ọrùn ọwọ́ tó fi kan apá dégbọ̀nwọ́ káwọn tẹ́lẹ̀ táwọn bá forí kalẹ̀ rárá Ànábì sallallahu alaihi wasallam sọ pé nígbà tẹ́nìkan nínú yín tó bá forí kalẹ̀ kò gbọ́dọ̀ tẹ́ ọwọ́ rẹ̀ sílẹ̀ gbalaja ní títẹ́ sílẹ̀ gbalaja àtajà hmm. ẹ̀rọ kájá ló máa ń tẹ́wọ́ lẹ̀ báyìí hmm. Ànábì sallallahu alaihi wasallam rẹ̀ gbọ́dọ̀ síbẹ̀ ìná ń pè ní ipò wo lọ́wọ́ wà tá a bá forí kalẹ̀ onígbà tẹ́lẹ̀wọ́ wa méjèèjì a fi ka ilẹ̀ dáadáa hmm. torí pé a ti fa wọn náà kalẹ̀ nù àwọn àgbé ọwọ́ wa sókè hmm. ọwọ́ wa látọrùn ọwọ́ lọ sókè yẹn á gbé sókè a ò gbọ́dọ̀ ka sílẹ̀ àwọn ànàyè apá wa ànàyà hmm. lọ́nà tí a ò ní kó ìpalára bẹ́ni tó àlápọ̀ tún wa àbápọ̀ sí wa báyìí bá ti ṣe gbà wá mọ́ ààbò. zero eight zero. eight five six seven seven seven two six fáwọn tó ń bẹ nílẹ̀ òkèrè plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four. ìbéèrè yìí. ìbéèrè àwọn kan ní pé tí a bá lórí sọ náà dé náà àwọn ajé pé àwọn àgbàgbà méjì hàn àtàwọn olóògbé tó yẹ pé àwọn aláwọ̀ òṣòbọ̀ yà wọ́n láwọn wọ́n ṣe wọ́n wọ́n ṣe dáadáa ṣé ẹnìkan lè jẹ́ ìmáàmù náà àbúrò àgbà méjì sẹ́nìkan máa tó lẹ́yìn pẹ̀lú àwọn kéèké yẹn bákan náà pé ṣé àwọn ẹ̀ṣẹ́ wọ́n lè ṣe ìkọ́ wọn àmọ́ lè ṣe àwọn lè pè wọn láwọn tí àwọn aláwọ̀ òṣò pé aláwọ̀ wọ́n ṣe dáadáa. ẹlẹ́gbẹ̀ẹ́ nípa ìgbéyìí láti yẹn ẹjọ́ mo fẹ́ ṣe àtàkùsọ̀rọ̀ ẹgbẹ́ díẹ̀ nípa pé bèrè pé ṣé ẹni tí àwọn ìyá tó gbé lọ sí ilé abaláwo tó wá kú lọ́nà bẹ́ẹ̀ àwọn ọmọ ìyá dájú kan lórí pé ààrẹ tó fọ́nà káyé pé kò sí gbígbẹ̀ ni yẹn ń fa ìbéèrè wọ́n pẹ́ ká máa jiyàn kápẹ́ náà olùmọ̀ àmọ́ obìnrin náà fi bẹ̀rù ká mi lágbọ̀nù fún pé kò sì jẹ́ lẹ́yìn ẹ̀ sẹ́ni ó kú sọ́ọ́ láwọn yẹn ni bẹ̀ẹ̀ táwọn òpin dáná wọn ti gbé débẹ̀ ni àtẹ̀lé kí n sí láwọn sọ pé àlẹ́ máa pàṣẹ bí láwọn mi pàṣẹ láti kò sí gbígbẹ̀ ni àwọn afẹ́ máa jà ẹ̀ láti ká máa jiyàn kápẹ́ àgbàlagbà méjì àtàwọn ọmọdé kéékèèké tó ń fẹsẹ̀ sọ̀lá táwọn ọmọ yẹn tó ń bá ti wà ní sínú tẹ̀míyèz sínú tẹ̀míyèz òun náà nígbà téèyàn dàgbà dé téèyàn ti máa yàtọ̀ láàrin rere àtàìdá ìgbà téèyàn dàgbà dé téèyàn máa yàtọ̀ láàrin sọ̀lá àtèrè àwọn ọmọ tó ti pé tó máa ń bẹ pẹ̀lú wa lórí sọ̀lá wọn ò ní fi sọ̀lá ti sílẹ̀ fún ọmọ lé kudukudu ká irú àwọn ọmọ báwọn tó bá ti páwọn làbájọ ń ṣe sọ̀rẹ́ a ó fi wọ́n sẹ́yìn pẹ̀lú àgbàlagbà ìmáàmù ọdún wájú torí hadith anas bin malik radiyallahu anhu tó lánàá bí sallallahu alaihi wasallam wá sílé wa ó wá ṣe sọ̀láàtì fún èmi màmá mi àti ọmọdé kan èmi àti ọmọdé òun adúró lẹ́yìn ànábì sallallahu alaihi nígbà tí ìyá mi tó dúró lẹ́yìn gbogbo wa torí délé yìí ọmọ tó bá ti jẹ́ pé ó ti jẹ́ mọ̀ mà yézẹ̀n ọmọ tó ti máa yàtọ̀ láàrin rere àti àbúrò tó sì máa yàtọ̀ láàrin sọ̀lẹ́ àti eré gẹ́gẹ́ bí àgbàlagbà méjì ó ti ṣe dúró sẹ́yìn imam lẹ́yìn náà ló náà dúró ti àgbàlagbà kan wọ́n jọ wà lẹ́yìn imam ẹ̀yin wọ́n sọ pé àwọn ọmọ tó ṣe kí wọ́n lè ṣàlùwàlá kí wọ́n ṣe dáa ẹ̀yin kọ́ wọn ẹ wò gbọ́dọ̀ ṣe kọ́ ọmọ kó tó di pé sọ fún wọn pé kọ́ lọ tán lọ àlà wọn ṣùgbọ́n ìbá ń ṣe èméjì nípa rẹ̀ ṣùgbọ́n wọn ò tí ì tó wọn ò tí ì tó ká máa fojú fi gé wọn dànù bí ìgbà tí wọn wá torí náà ni máa ń padà sọ wọn dání tí ò ní kẹsìn kún lọ́jọ́ iwájú torí ẹ̀ tẹ́yìn máa ń ṣe èméjì lórí àlọ àlà wọn kó wọn ṣe dá wọn ò ṣe dá wọn yà ń sọ lọlọ tán àlọ àlà sí ìṣẹ́jú kan ìṣẹ́jú méjì kò dín yín lọ́wọ́ ìyẹn lọ mójútó àlọ àlà wọn kó wọn ṣe dá ẹ̀yin ìmáàmù ni gbogbo yín ọjọ́ wa wọ́n ní ẹni tí ó ń sàárẹ̀ tó wá ní kó gbọ̀n lọ sílé alágbègbà wọ́n ń dábàá rẹ̀ ni òun náà sì wá ní kó gbọ̀n lọ. sọ̀rọ̀ wọ́n ní ibẹ̀ ló kú sí kò sí tuntun nù béèrè tẹ̀sí ọwọ́ pé kó gbé òun lọ tó bá kú tó bá kú kó tó débẹ̀ òfin ṣẹlẹ̀ àná kó ti kó nu Islam sọ ẹ má rò pé rí lẹ́sìn Islam yìí nítorí sálòmí ọ̀pọ̀lọpọ̀ nínú àṣà àti ṣe àwọn ẹlẹ́bọ àwọn olóòṣà ni wọ́n ń ṣe wọ́n á máa fi ti jíjẹ́ mufu jíjẹ́ kàbírù jíjẹ́ ramanu wọ́n máa fi ṣèkẹ́wọ́ eléyìí ọ̀sọ́ di mùsùlùmí ẹ̀hẹ́n torí pé tí wọ́n bá ti jẹ́ ìpè ìwò lè pa òfin ṣẹ̀rí àmà ṣẹ̀rí àkọ́ ló ń wọ̀ ìwọ ló fẹ́ darapọ̀ mọ́ àwọn mùsùlùmí tó bá jẹ́ mùsùlùmí tó ò ṣetán láti sojú sí islam eléyàn yóò yọ kù nínú ẹ̀sìn islam irú ẹ̀ náà ní ìṣe àti àṣà tó wà lọ́dọ̀ àwọn èèyàn wípé ó jẹ́ mùsùlùmí ẹ̀rí tó tún máa lọ sí church church ni ọmọ sùn ibẹ̀ ni ìyá àjọ ó tún máa sọ pé tẹ́ bá fẹ́ já òun nírọ́ ẹ wá lágogo báyìí ẹ bá mùsùlùmí ni kódà gan aláàjì ni kódà gan tó nírùngbà ẹ bá ní ibi tó tún máa gbàdúrà ní tí lè fi mà subhanallah islam náà dà irú ẹ náà ni ẹ̀rí kẹ́hìn ó pera rẹ̀ ní mùsùlùmí nítorí wọn sọ pé islam lọ́dọ̀ tó ń kọjá bí ifá nítorí pé ifá òun ní olùgbọ̀wọ́ òun ifá ní ń sàánú òun tí ìlọsíwájú ti ń bá òun lórí iṣẹ́ òjọ́ òun tí kò wá tó ti alukurani kan <laughs> alukurani kan ṣé alukurani náà wá gbóhùn lọ́wọ́ sókè subhanallah iná náà ṣe rí tí ẹlòmíì tí ó jẹ́ pé kò gba Allahu gbọ́ rárá ìyàtọ̀ sí láàrin rẹ̀ pẹ̀lú àwọn abọgibọ̀pẹ̀ àwọn olóògùn òfò nítorí pé ìgbàgbọ́ tiẹ̀ ní pé tó ń bá dákẹ́ tààrọ̀ wọn bọ̀ dákẹ́ kò sì sí nǹkan tó lè jẹ́ kó dáa fọ́mọnìyàn àfi kó mójútó ògùn kó mójútó fá kó mójútó ọ̀pẹ̀lẹ̀ kó sì jẹ́ ẹni tó ṣe pé òun náà máa bá wọn wárí fún àwọn ọ̀sà èló lè jẹ́ kó dáa fún un torí pé gbàgbọ́ gbogbo wọn ni pé ẹni tó bá dáa fún kò sàdédé dáa fún kò sàdédé dáa fún àwọn arúnmalẹ̀ àwọn ewé àwọn àǹjànú àwọn àjẹ́ gbogbo wọn ni wọ́n lọ́wọ́ sí tó fi ga tí àwọn ọ̀gá ti bá lọ́wọ́ sí kò lè ga ẹ bá mi síyé gbogbo wọn pé wọ́n sínú islam mà nítorí pé islam tẹ̀yìn rí ẹnikẹ́ni tó bá ti gbà lẹ́sìn yọ gbà tani olùwẹ̀lẹ́dàá mọ̀ pé nínú sẹ̀mí ayé ọmọ ènìyàn ní bùkátà tí ó fẹ́ gbọ́ ọmọ ènìyàn yóò ní ojú kòkòrò pípé kí dáadáa ó máa tó yóò sì láfojúsùn àwọn dáadáa kan tí ń fẹ́ kọ́ tẹ̀ ń lọ́wọ́ bẹ́ẹ̀ ni ọmọ ènìyàn kan ò ní sí láyé kó má sí ṣòro fún hmm. kò sí ẹni náà láyé tí ò ní lọ́tà ìfẹ́nìkan táwọn kan ò ní sọ́ra àwọn dòkútà àdìgbòlù fún lọ́síwájú ẹ̀ hmm. olú ẹlẹ́dàá wa ti wá sí àlàkalẹ̀ fún wa tí ó jẹ́ mùsùlùmí o hmm. ọ̀nà tẹ́yìn máa gbà tẹ́sí máa wá rere tí ó tẹ̀yìn lọ́wọ́ ọ̀nà tẹ́yìn máa gbà tẹ́sí máa wá ìsádi fún aburú tí òfin jẹ́ tiyín òun náà ní ká ẹ máa ṣàdúrà. wa qala rabbukum ud'uni astajib lakum olúwa yín ní ẹ máa pè mí tẹ́ ń bá ń tẹ́ ń pè mí wọ́n máa jẹ yín. àdéhùn ńlá lélẹ́yìí kò sí níbòmí. Hmm. èyí tó ṣe pé tíyàn bá mójútó kò tàbí ṣùgbọ́n ọ̀rọ̀ èèyàn dayọ̀ láyé rere tún jẹ́ tíyàn tó bá di lọ́la gbẹ́ndà kíyàmù hmm. ló sì ẹlẹ́dàá fi ṣe àwọn àkókò kan eléyìí tó ṣe wípé téèyàn bá fi lè tafa àdúrà nínú rẹ̀ kò ní tàṣe òun náà ni ní ìgbà tí òru tí bá ń kù dá mẹ́ta àti gbẹ̀yìn máa tọrọ gbogbo tó bá ń fẹ́ Allahu azza wa jal ẹlẹ́dàá wa ó máa ń sọ̀kalẹ̀ wá sí sánmàlẹ́ ayé wọ́n máa sọ pé ta ló fẹ́ pè mí kí n jẹ ta lẹni tó fẹ́ tọrọ nǹkan lọ́dọ̀ mi kí n fún ta ló fẹ́ tọrọ àforíjì kí n foríjì lásìkò tí ọ̀pọ̀lọpọ̀ nínú wa tá a nánú kalẹ̀ tá a sùn hmm ká ṣe bí ìgbà tó ṣe pé kìí ṣe àsìkò tó wá iná la wà nínú rẹ̀ yìí hmm. fẹ́pọ̀ oorun là ń fi ba gbogbo ẹ̀ jẹ́ irú rẹ̀ náà ni a tún sọ nínú àwọn àyè tájọ àtúntì máa ń gbà ọjọ́ àlàrúbà láàrin ìgbà tó bá parí sọ̀látò fọ́fọ́ sí ìgbà tí sọ̀látò làásìrì òde hmm. gbogbo ń tó bá fẹ́ tọ̀rọ̀ mọ́ tọ́rọ̀ rẹ̀ ń bẹ̀ ànábì sallallahu alaihi wasallam fi hàn páyé gbígbà àdúrà ni hmm. bẹ́ẹ̀ ni ànábì sallallahu alaihi wasallam tó kọ́ wa àwọn àdúrà tó tún máa ń ṣe ọ̀nà tó gbà ṣe tó fi jẹ́ pé gbogbo àtó máa ti ń tají lójú oorun tó ń bá ń ṣe bẹ́ẹ̀ àyọ yí ọ̀rẹ́ rẹ̀ ẹ dákun kí wàá ní ìwọ mùsùlùmí wá lọ síbi ògùn kí lọ wá lọ síbi ifá kí lọ wá lọ sí ṣọ́ọ̀ṣì kí ni ìwọ mùsùlùmí wá lọ tó fi wá jẹ́ pé ilé aláwo lọ ná àwọn àfófò tí ìbátẹni jẹ́ àwọn ló ń ṣe tiwọn subhanallah ìwọ tó ṣe pé bó o ti ṣe rí lòdì rẹ ló yẹ ká pé hmm. ìsìláàmù rẹ tó hàn sí wa lójú ayé bẹ́ẹ̀ lọ yẹ kó rí títí dọ́kàn rẹ̀ hmm. ṣùgbọ́n arọ́wọ̀ rẹ̀ àdénù rẹ̀ àmọ́ tó mú náà ṣètì lásán ni ọ torí ẹ̀ tẹ́ǹbà ń ṣe Islam ẹ ṣe sàǹsàn ni o ẹ mẹ́jọ atanra wa jẹ o ikú ń bẹ o wàláhì tàláhì ọ̀pọ̀lọpọ̀ tí ń kú tí wọ́n ń ṣe sọ láti sí lára wọn lẹ́tọ̀ọ́ rẹ̀ torí pé wọ́n ṣe mùsùlùmí má wọ́n ti hùwà wọ́n ti ṣèṣe tó ti yọ wọ́n kò ní ẹ̀sìn Islam so ẹ kì í sàṣà ní Islam hmm. ẹ̀sìn ni tí ò bá ti kí Ọlọ́run kì í ṣe túláàsì hmm. Ah, ah. ní ìsìn téèyàn bá gba iṣẹ́ kan hmm. wọ́n fún ní àwọn májẹ̀mú hmm. eléyìí tó de iṣẹ́ yẹn hmm. tó bá ti lè pa àwọn májẹ̀mú yìí mọ́ àjẹpọ̀ bẹ̀ lẹ́nu iṣẹ́ yìí nígbà tó bá ti ti tó bá ti yẹsẹ̀ kúrò lórí májẹ̀mú eléyìí tó gbé ọ̀rọ̀ lórí iṣẹ́ yìí àjẹpọ̀ àlẹ́ ọ̀ wọ́n náà ti mọ̀ bẹ́ẹ̀ so wọn ò sì lé ọkọ lẹ́nu iṣẹ́ ọlẹjà ń bá kanu kò bùkátà kọ máa rojọ́ káyé hmm. nítorí pé tọ́ọ̀bù àròjọ yẹ kó rojọ́ débi pé wọ́n sì sọ báyìí wọ́n sọ báyìí ní mọ́tàkó ọ wá ní ṣe báyẹn alábòsí yàn hmm. bẹ́ẹ̀ náà ni ẹni pé tí wọ́n bá fẹ́ gba oyè oyè gan láwọn àlọ́ hmm. wọ́n sọ fún pé oyè tó gba yìí o n tó dé ni wọ́n fúnra rẹ ló kọrùn bọ́ ló sì sọ pé ọ fẹ́ gbà ọwọ́ kọ̀lẹ́jà ń bá kànú náà hmm. nítorí pé ìwọ náà ti mà tẹ́lẹ̀ náà hmm. kó tó di wípé ọgbà ìgbà tó sún gbà tán òfin tó dé ò mójútó wọn láwọn yọ ọkú ń bẹ nínú kí lọ́fẹ́ lọ́fẹ́ máa bí hmm. Islam wa ju gbogbo ẹ lọ ẹnikẹ́ni tó bá sọ pé òun ṣe Islam ó gbọ́dọ̀ ṣe tán láti pa gbogbo òfin rẹ̀ mọ́ Olúwa ní yá ayyuhal ladhina amanu udkhulu fi silmi kaffa wa la tattabi'u khutuwati shaytan innahu lakum aduwwun mubin ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ wọnú ìsìn islam kápá tẹ̀sẹ̀ ẹ ò gbọ́dọ̀ máa tẹ̀lé lánàá àṣẹpọ̀n nítorí pọ̀ ta ni tó fojú hàn gbangba kí ni tó máa pọ̀ sọ pé ń ṣe islam ìwọ́n tó wá lọ ṣe fà kí ni tó máa pọ̀ sọ pé ń ṣe islam ìwọ́n tó nálé aláwo kí ni tó máa pọ̀ sọ pé ń ṣe islam òun tó ń lọ fún church kí ló gbé ọ dórí òkè ṣé bí mùsùlùmí nìwọ islam náà torí irú rẹ̀ náà ni ara rẹ̀ ọ̀yá nígbà tí ara rẹ̀ yá gan náà bẹ̀ nítorí pé wọ́n ní dànìdànì kan ò sí ti máa bá ni lágbà. àti kékeré ní ti bá ni lọ. ẹ lórúkọ yẹ o. Wàhálẹ́kùn sálàmù rahmatullahi wa ta'atu ló bá yẹ dígbè. Ìbéèrè yìí. Ẹ dákun nípa tí kọ́mpútà bá wà bẹ́ẹ̀ yá lè pa mángòrò àti iṣẹ́ ìpapọ̀ ní àsìkò mángòrò tí kọ́mpútà bá pẹ́ láàrin pàpá jùlọ lọ́wọ́ báyìí ní jọ jà wà ń kọ́fí o. mo ti ń bẹ̀rẹ̀ ní ń parí láago mẹ́fà ìrọ̀lẹ́ tó ọ̀pọ̀lọpọ̀ ààyè mọ́ ní àárín ìwọ̀n ń pa iṣẹ́ àti mángòrò papọ̀ láàrin. ó ti yẹ ó ti yẹ. ìyẹn jẹba ìyẹn jẹba. nípa káàpá ìrún papọ̀ jẹ́jẹ́ ìmọ̀gbọ̀n àti ìṣẹ́ àtọ́jú bá ń rọ̀ náà àmọ́ kò jò bó ṣe lè lágbára tó torí ìbò mí wà lẹ́pẹ́ bó dìbà tí ṣúgbà ìdáta gan mú pa mọ́kùnrin àti ìtàkùn òjò ẹni mọ́rọ̀ mọ́ ẹ̀rá fún àdìgbì àlàyé lórí ìyẹn náà alhamdulillah tí òfin kónílé ó gbélé bá wà nílùú kan látàrí pàkàlẹ̀kẹ̀ àìrẹ́dọ̀fí lórí òórùn rò kò tán kẹ́ pa sọ láti méjì pọ̀ nítorí eléyìí pàápàá jùlọ kìí sogun náà ní jà lójúkorojú ṣùgbọ́n ìjọba ń wá ọ̀nà láti fi wọ̀rọ̀ kọ̀sà dání hmm. lórí ètò ìṣẹ̀lẹ̀ síwájú hmm. kò sí ìgbàláyè fún yín láti paṣọ láti méjì pọ̀ nítorí eléyìí tó bá jẹ́ pago mẹ́fà ni wọ́n sọ fún yín pé òfin kónílé ó gbélé bẹ̀rẹ̀ hmm. àsìkò sọ̀láàtì magrib náà tí tó ń jọ́s ní ìsìn téèyàn bá dàn wò wọ́n kàn ṣàṣedànù lásán ni kọ́lá sọ̀láàtì magrib pápọ̀ nìkan ló ṣe ń gbà àti ìdànù lásán torí di eléyìí nígbà tí òfin kónílé ó gbélé tí àsìkò rẹ̀ bá ti tó ẹ wọnú lẹ́yìn lọ ẹ mọ̀ pé ẹ fẹ́ rí bí ti rí nítorí pé ẹ̀yin ò ní gbọ́rọ̀ ṣe mọ̀ pé ẹni tí ò bá ti gbọ́rọ̀ bá wọn ní tí ìjọba ó ṣe òun náà ni pé wọ́n fi jófin ó túmọ̀ sí pé ẹ̀yin gan lẹ́ńtọ́mi àlàáfíà lòwe ẹni tá wá gan ẹ̀yin ni àbùkátà pé ká wà lọ sí jìnnàjìnnà sọ ìwọ ni wọn ò fi jófin ẹ wọnú léyìn lọ ẹ ṣe magre Maghrib lákòókò rẹ̀ ẹ ṣe sọ̀dáàtìl Ìṣá lákòókò rẹ̀ lẹ́yìn àánú léyìn alhamdulillah ọlọ́run má jẹ́ pé ẹ̀yin nìkan ni mùsùlùmí tó wà ń bẹ̀ iye jù ẹ̀yin mùsùlùmí tẹ̀ wà ń bẹ̀ ṣe sọ̀láàtì yín jẹ́ máa nù lé tó bá ti sọ pé aago mẹ́fà sí mẹ́fà ni mẹ́fà yẹn àṣùbà àti tó ti pẹ́ ní Jos èyí tó túmọ̀ sí pé báyà bíi agogo márùn-ún ọkọ̀jú ogún ìṣẹ́jú ìlàsùbà àti tó àbí ìṣẹ́jú náà dọ́gbọ̀n ẹ gbọ́dọ̀ jáde o ìyá sọ pé ẹ̀yin ò lè ṣe kẹ́mà ṣàṣùbà nù lé tí wọ́n bá ara yín mú yóò túmọ̀ sí pé ẹ̀yin gan lẹni tá à ń wá eléyìí ò túmọ̀ sí pé ọ̀tá ìsìn Islam níjọba hmm. torí pé ẹlòmíì ò lágbọ́yé kan ẹ̀rọ ti lé pé ká máa ṣe sọ láti ní ẹ̀sìn sísọ láti ń gan ọgbọ̀ yìí ni ṣé báwọn náà là ń pè lólógùn àwọn náà là ń pè lẹ́ni tí yìí aláwo ni ná tó bá wá kan kárí ni ọ̀nà àdìlẹ̀ àdúgbò kò túmọ̀ sí pé ìjọba ń kọ dínà kẹsì Islam yìí ṣùgbọ́n ẹni tí ń gbèlú tí gbogbo ẹ̀ ń wà ń bẹ̀ ló lè hmm. tó bá jẹ́ pé ìlú tà àwọn kan wà tá ń lépa àti gbẹ̀mí ọmọ làkejì kí á láǹfààní ìjọba tí ọba wà nǹkan kan ṣe sí tí wọ́n á rò pé ara táwọn lè ṣe tọ́wọ́ àwọn tó fi tẹ àwọn àṣebàjẹ́ yẹn òun náà ní nǹkan yìí ó lè ṣe déédéé ó lè má ṣe déédéé ṣe ẹ̀yin tá ń gbèlò ẹ gbọ́dọ̀ jẹ́ ẹni tó ṣe àtìlẹ́yìn fún ìgbésẹ̀ tíjọba ń gbé yẹn torí ká burú ọmọ bàjẹ́ ti yín torí ẹ̀ kásìkò àṣùbánu bá ti tó ẹsẹ̀ nulẹ̀ sọ̀kò burú sọ̀látò dòhùrù àti sọ̀látò làásùr ìgbàláyè wà pa lè ṣe ń jama. àwọn òfin ṣẹlẹ̀ àṣọ pé nǹkan tí a ò bá ní lè ṣe nítorí bí nǹkan ti ṣe rí a ò sì gbọ́dọ̀ pa èyí tá a lè ṣe tì nítorí tiẹ̀. ká sọ pé sọ̀látò dòhùrù náà àti àásùr ẹ̀jẹ̀ apátì lákòókò lọ́ọ́ máa ṣe ń lé tààrà o. àásùn ní jama torí kò sẹ́ni tó ní kọ́ lọ gbálẹ̀ rẹ lọ lásìkò yẹn. ẹlẹ́yin jẹ́ bó ti ṣe jẹ́ wọ́n nígbà wo la máa pa sọ̀láàtì pọ̀ torí ìpójú rọ̀ sọ̀láàtì mọ́gìrìbà àti àṣà tójú bá ń rọ̀ gidi tí ń rọ̀ ní rírọ̀ tó ṣe pé wábi wọ̀ sí òjò ni kì í ṣe òun ni wọ́n ní rárá kì í ṣe ọ̀kẹ́ ìtumọ̀ pé fẹ́ pa sọ̀láàtì pọ̀ akọ́kọ́ olúwa sọ pé nínú sọ̀láàtì kan àti àlùmọ̀ ìyẹn kìtàbà mọ̀kúta ọ̀ràn àyàn tá a dákòókò sí ni sọ̀láàtì jẹ́ fáwọn olùgbàgbọ́ òdodo àwọn sọ̀làwátì ọ̀ràn àyàn ìjọ tó bá rí báwọn kọ̀tọ́ ká ṣe sọ láti kan kásìkò rẹ̀ òtótó ìdẹ̀kùn ni pé ẹ lè pa sọ láti méjì pọ̀ nítorí òjò tó bá wá jẹ́ bẹ́ẹ̀ òjò ń gbọ́dọ̀ jójò lóòótọ́ àmọ́jò àwọn winiwini kì í sójò torí pé a lè tẹ́rì gbà ká lọ mọ́ṣáláṣí ká tún bọ̀ ká kókò sọ láti ní òtótó ká tún tẹ́rì gbà ká tún lọ mọ́ṣáláṣí ká bọ̀ àwọn tó bá pé rírọ̀ tí ń rọ̀ yìí àná ẹnìkan ò ní padà délé kó tó fẹ́ padà mọ́ so eléyìí lẹ́ẹ̀ máa pa sọ láti pọ̀ nítorí a sọ síwájú. Si lọ́pọ̀lọpọ̀ àwọn àyè láre wa àwọn máa ń sọ wípé tó gbòòbá ti ṣú gan lásán tó a sì sọ wípé níta gbára lé tá fi ń sọ bẹ́ẹ̀ kò ṣe déédéé kò síbi tí màlìkíyà ti sọ báwọn ìsọkúsọ lásán ni nítorí màlìkíyà sọ ni pé nínú kọ́lá pọ́jù ní ọ̀rọ̀ gidi àbí kó sì jẹ́ wípé òkùnkùn gbolẹ̀ bíríkítì òkùnkùn gbolẹ̀ bíríkítì látàrí wípé òjò fẹ́ òkùnkùn sì ní bolẹ̀ bíríkítí láì jẹ́ kó jò fẹ́ rọ̀ òkùnkùn tó wà bolẹ̀ bíríkítí o pẹ̀lú ẹ̀rọ fọ́pọ́nà ó gbọ́dọ̀ jẹ́ méjì òkùnkùn bolẹ̀ bíríkítí ẹ̀rọ fọ́pọ́nà òkùnkùn bolẹ̀ bíríkítí kò tó ẹ̀rọ fọ́ ó kún ọ̀nà kò tó àfi tí méjèèjì bá pàdé tàbí kó sì jẹ́ kó jò ní ọ̀rọ̀ wá bí wọ́n sí àwọn sábàbí yìí ni màlìkì yà sọ torí ẹ̀ bí àwọn afáàyàn lérè kọ́ tó lọ ka tíra ń dáadáa tí wọ́n wá mú jáde níbi tí wọ́n sọ pé tó ìjọba ti sú o ẹ pàtó láti pọ̀ kó wọ́n gbẹ́bù náà. ìjọba ìfúnra fáyọ̀ ìjọba ìfúnra fáyọ̀ a legacy center of excellence with classic education for modern achievers from adorable to awesome, where intelligence meets imagination is a collection of creative and captivating knowledge that solidifies a goal. Fún ẹ̀yin òbí àti alágbàtọ́ níbikíbi iṣẹ́ bàbàrà ẹ̀kọ́ tó jẹ́ òjúdá pọ́nbélé Alimadina schools pápá abẹ́dẹ̀ Ògbómọ̀ṣọ́ gan là ń sọ pé kẹ́ ẹ máa kó àwọn ọmọ yín lọ ìlú ìmọ̀ tí wọ́n ti ń kọ́ni lẹ́kọ̀ọ́ ẹ̀sìn Islam aláìsíbàjẹ́ àti ẹ̀kọ́ ayé òde òní tó bá tàgbáyé mu láti ìpele kindergarten nursery primary àti secondary láàyè ìgbaniwọlé ń òyìnbó yóò bá àti ẹ̀kọ́ èdè lágbáwá ẹ̀sìn sì dẹ́mọ́rán lẹ́nu àwọn akẹ́kọ̀ọ́ wa pẹ̀lú àwọn olùkọ́ tó gbórí àyélégbé bọ́dì náà sì ń bẹ̀rẹ̀ múrẹ́mú alimọ̀dínà schools a ray of light easily reachable inexpensive pursuing the remarkable transformative education international standard curriculum frequent and successful assessment ICT devices safe and positive school climate come and discover the joy of learning within the sanctuary of alimadina center pápá abẹ́dẹ̀ area Ògbómọ̀ṣọ́ our Arabic and Western education education programs are nicely patterned in Islamic etiquette with memorization of the glorious Quran and Hadith. This is Ali Madina Schools at gmail.com or call 0032 85 0466. Ali Madina Schools, South Bede area, Ogumasho, inspiring excellence every 080 85 67 7726 080 85 67776 plus 234 8083293896. ẹ jẹ́ kí n máa fi tó wa létí pé bí bismillah ta'ala tó bá di ní ọ̀túnla sunday tí wọ́n ṣe dédé ọjọ́ kejìlá oṣù kẹrin 2026 pàtàkàríyà ìdánilẹ́kọ̀ọ́ pàtàkì alọ́gbàríkà nìkan àti ìjẹ́rìsọ̀tò ìgbàsírọ́ yóò tún wáyé ní ìpínlẹ̀ èkó ní Maruna car park lẹ́yìn ilé epo NNPC Lagos Island ìpínlẹ̀ Èkó the evening light ala ní agogo mẹ́wàá àárọ̀ ọ̀nà ìdánilẹ́kọ̀ọ́ yóò gbìnà yá nígbà tí wọ́n pàdé àwọn ọdún nínú ẹ̀sìn Islam fọ̀dílẹ̀ ti Sheikh Dr. Sharafuddin Gbadebo Rọ́jí tí wọ́n jẹ́ aláṣẹ àti ìdásílẹ̀ Medina Center pápá abẹ́dẹ̀ nílò Ògbómọ̀ṣọ́ àwọn náà ni wọ́n tún adá lẹ́kọ̀ọ́ níbẹ̀ the evening light ala àwọn tábà ń gbọ́ ní ìpínlẹ̀ Èkó àtàrí ìgbẹ́ kàmọ̀ sọ fún àwọn tí wọ́n ti gbọ́ Ah, lọ́tùnlá náà ní ọjọ́ kejìlá oṣù kẹrin twenty twenty six ọ̀kàtà bí àbí ìdìnnìlá kí àlá ó ṣọ́ ẹnìkọ̀ọ̀kan ju ìgbà náà lọ. Ah, ẹ lórúkọ yín o. wa alaikum salaam wa rahmatullahi wa barakatuhu. Ah, ìbéèrè Mm-hmm.

kí ló mú yín kó sínú ilé ẹrù ní mọ́ṣáláṣí tó fi wọ́n dọ̀sẹ̀ méjì mẹ́ta lẹ́yìn ọdún ẹ̀yìn gangan lẹ falẹ̀. Hmm. ẹ̀wọ̀n dèpòdépò pé ajá wà wí láti kí wọ́n máa fowó yọ fowó yọ kí ni hmm. ṣé gbé fáwọn èèyàn lásìkò tó yẹ kẹ́ gbé fún wọn láwọn ọ̀fẹ́ ni torí ìdí eléyìí báyìí ẹ má tún ṣe wá àṣìṣe má tó bá ti gbé zakatul fitri fún yín lẹ́sẹ̀kẹsẹ̀ bá ṣe ń gbé fún yín ẹ fi sọwọ́ sẹ́ni tó bùkátà rẹ̀ hmm. kẹgbàá rí lọ torí pé ẹ̀yin jẹ́ aṣojú tọ́kàtà fọkàtà sí ẹni tí wọ́n fọkàtà òun lẹni tó ṣe pé ó rí ni lẹ́pà bó lè ṣe rí wọn lẹ́pà àwọn rò pé sàkátì fìtàn àwọn ti bá ni àti kò bá torí ìdílé ẹ mọ̀tún ṣe irú ẹ̀ àbúrò hmm. ńlá ni tèmi bá ti mọ̀ pé ní lè ṣàṣojú fáwọn èèyàn tẹ́sìn wọn fi jẹ́sìn kí n má wulẹ̀ fira mi síbẹ̀ lẹ́yìn ìjọba ṣùjẹ́. Ah, ìbéèrè tó wà ń bí gẹ́gẹ́ bí àwọn àlàyé tẹ́ tí ń bá wa ṣe bọ̀ lórí òkè lónìí báyìí ǹjẹ́ ṣé ó burú kí a máa ṣe ájò ni. alhamdulillah àkọ́kọ́ ní tí à ń pè ní ájò yẹn ẹ mú nǹkan ẹ̀fẹ́ ṣe láàjò ẹ mú wa ẹ gbé sórí àtẹ àtẹ bá gbé sórí àtẹ á wà á fi ojú á fi wọ̀ sọ́tàkù ṣẹ̀ríyà àbí ọ̀tá kò ṣẹ̀ríà tí ọ̀gá ti takò ṣẹ̀ríà kò sí nǹkan tó burú ń bẹ̀ tí hmm. a jò pé mo fẹ́ sóògùn jẹ̀dí kò sí nǹkan tó burú àgbo jẹ̀dí tó fẹ́ lù sáwọ̀ torí ká àgbo jẹ̀dí náà bẹ àkàràmọ̀kọ̀mọ̀ wọn ètò sí pé máa fi eégún ní ògòsì hmm. ògógóró ni so irú eléyìí mùsùlùmí ọ̀gbọ̀dọ̀ mu hmm. wọ́n ní alẹ́ ní ájú alẹ́ ló fẹ́ sí so àgbo tí ó fẹ́ lò wọ́n ti fi ògógóró sí mùsùlùmí ọ̀gbọ́dọ̀ lò nítorí pé islam rẹ síwájú gbogbo nǹkan hmm. òun ní ti torí pé nǹkan kan ń bọ́ fara fínra wá pé jẹ́ ń ṣe olúwa ẹlẹ́dàá mi wò ná hmm. nítorí pé mọ̀ ń wá wòsàn òun náà ló fi yé wa borí ahọ́n ànábì rẹ̀ fóun ò fi ìwòsàn wa sára tó ń ṣe léwọ̀ fún wa. Hmm. à ń bòsibọ́sí pé mọ̀ ń wówó mọ̀ ń wọ́ ọ̀la mọ̀ ń wọ́lá wọ́n fẹ́ dẹni gíga ètò wa mú ọ lọ́gbégbá yé lọ́gbégbá fá ńlọlé aláwo ọ̀nbọ ọ̀sà ń forí kalẹ̀ fáwọn eré nítorí nǹkan tó ń wá ájò ranù wo ájò wo tí o bá ti mọ̀ pé àwọn nǹkan tí ò da tọ́sọ níbi kẹsì rí yìí ni wọ́n bá fẹ́ ra gbálé kò sí wàhálà ń bẹ̀ fásimọ́ pèrè mùsùlùmí ma. nítorí pé ẹni tó bá lòun fẹ́ fọwọ́ ara òun ṣe kó parọ́ òun hmm. tá à ń bọ́ lọ́wọ́ tí ń bọ̀ ọ̀ka tá à ń dìímú tí ń jápùn hmm. kò sí nǹkan tó burú ẹjọ́ lọ bí tó fẹ́ lọ àmọ́ ma hmm. ṣé wọn lọ Mẹ́kà tó tún lọ gbé aṣọ níbo lọ ń lọ àjókòó kàdí ṣé wọn ni wọn ti hayya ala tó tún máa bọ̀ Ah, ah, ah, ẹ̀tàn jẹ́ òsínú islam o tó bá mọ̀ pọ̀ fẹ́ ṣe islam ṣe é tó bá sì mọ̀ pọ̀ fẹ́ ṣe islam ọ̀pàdánù kankan ẹgbẹ̀rún rú rẹ ẹgbẹ̀rún gbèjì rẹ wọ́n ń bẹ tí wọ́n ṣe islam kò dín nǹkan kan kù fún islam àmọ́ kí wọ́n mọ tẹ́ra rẹ̀ dànù ààyè ò sí fún nínú islam torí ẹ̀ tó bá ti mọ̀ pé ẹbọ òòṣà ifá ọ̀pẹ̀lẹ̀ agbégbá àti gbogbo nítọ́jọ́ ni wọ́n fẹ́ ra gbálé kò sí wàhálà ń bẹ̀ lẹ́yìn tó ti sọ fún ọtọ́ ọlọ́gbọ́ ọ̀gbà wọ́n pè rẹ mùsùlùmí ma eléyìí ọ̀fàjà rárá rárá àwọn tí ń ṣe náà tẹ́lẹ̀ ta ní bá wọn jà àmọ́ ńgbà tí wọ́n pè rẹ mùsùlùmí hmm. tó tún wá jẹ́ pé tọ́yọ́ ni kúrò ní Islam ló ń ṣe hmm. àwọn mùsùlùmí ọ̀bọ̀ ọjà wọ́n sọ pé wọ́n pè rẹ mùsùlùmí ma hmm. nítorí pé ààyè ò sí fún ọ láti bẹ̀sìn jẹ́ kọjá pé òun pèrè mùsùlùmí ní tó sì sọ ní di ọ̀sẹ̀ bọ́ọ̀lù ń ṣe ní tó sọ ní di kèfèrí ìdí rẹ̀ ló jókòó sí kò sáyè rẹ̀ nù islam. tẹ́lẹ̀ kan sọ pé ah, ẹ má lè nígbà tó bá tún wá ó ti ronú nu ó sì ti kú ó tún padà ẹ̀ à dàkú kò rẹ̀ náà. Zero eight zero eight five six seven seven seven two six zero eight zero eight five six seven seven seven two six plus two three four. 08083293896 lẹ́ẹ̀kan sí jẹ́rìsàsọ̀ ìgbàfẹ́rọ̀ yóò wáyé ní marina car park lẹ́yìn ilé gwẹ́nẹ́ntì sí Lagos Island ìpínlẹ̀ Èkó lọ́tùnlá sunday ọjọ́ kejìlá oṣù kẹrin 2023 láago mẹ́wàá àárọ̀ lórí wà á rí gan sálárà rahmatullahi wa barakatuh tí ó bọ́ ilẹ̀ sí ń gbé. kí lẹ́ gbogbo yín. láti Ọ̀ṣun. ọ̀dà ìbéèrè yín ẹ̀dọ́kùn ní àwọn ẹ̀rí àgbà tó ọ̀pọ̀lọpọ̀ ọlọ́pàá máa ń pèsè fún sọ́lá ti kalẹ̀ síwájú sí àpẹẹrẹ tó tó. tó ìṣẹ̀lá tó lówó ìgbà ẹ̀sùn tó ẹ̀ẹ́dábàdé wá dé mọ́sálásí. ìgbà tí wọ́n tó sọ́lá ti yẹn kásìkò ẹ̀dọ́ tó bẹ́yà kó fẹ́ràn ìdánilòpọ̀ náà tó wọlé. tí sọ́lá ti bá ti wọlé láì wọlé báyìí kásìkò ẹ̀ bá ti wọlé láì wọlé báyìí wọ́n ti bẹ̀rẹ̀ fọ́mọ̀ nàlẹ́ sí i. láàárín ìgbà tí wọ́n tó tó kọ́ àwọn sẹ́wọ́tò ọ̀rọ̀ wá sí ìyẹn tó ṣe ẹ̀yẹ́ lè ṣe ní táàmù yẹn ni àti orí ló máa ń dèèyàn lọ́wọ́ àyẹ́ sí ẹni tó yẹ mọ́ra wọn sára ti jẹ pé má jẹ lọ sí ẹmọ jẹ kẹlẹ láyè sí sẹ́wọ́tò ọ̀rọ̀ tó bá kò lóore yẹn. Ah, sẹ́wọ́tò yẹn náà sí ẹ̀yẹ máa dáhùn pẹ̀lú pé wọ́n kò kalẹ̀ pásítọ̀ tó wọlé yẹn náà. Eh, ah, ah, eh, hello brother eh, pẹ̀lú ìwòye sí ojú ọjọ́ àti gbèdé àsìkò aago ẹbí aago mélòó lẹ́yìn wò pé wọ́n ń pèpè fún tẹ́ǹsọ. káàpọ̀ ṣàtẹ̀kọ́ láti wọlé báyìí ní one oh five tó wọ́n ti rántí àdẹ̀ sí one fifty five àti thirty seven. alhamdulillah ẹ mẹ́jọ ká jẹ́ pé àlákàsí ká fi bẹ̀sìn jẹ́ mọ́ra wa lọ́wọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ayé nílẹ̀ adúláwọ̀ yìí wọ́n ti máa ń dá kókó fún sọlá títí yẹ hmm tó bá bí àwọn bàbá mi tó ti kú tó ọdún márùn-ún mẹ́fà mẹ́wàá wípé nǹkan ó dìgbà ìwọ̀n jìyàn hmm. nítorí pé wọ́n ti mọ sọ̀láàtì sọ̀láàtì aago méjì sọ̀láàtì aago mẹ́rin hmm. ìgbà tó lọ ẹlẹ́dàá wa tó wá mú wa máa tẹ̀ lódodo pé àkókò sọ̀láàtì ti wọlé ṣáájú eléyìí ká tó mọ̀ wá lọ fàṣejù bọ́ ẹ máa pè lápò ilẹ̀ ìlú ìbò là ń kan jùlọ ṣàfihàn máa pè lápò ilẹ̀ wọ́n sọ fún ọ pé sọ́láìtì wọlé lágogo kan kọjá ìṣẹ́jú márùn-ún àwọn kù ṣẹ́jú mẹ́wàá lẹ́yìn ti pè lápò ilẹ̀ gbogbo sọ́láìtì ẹ bá pè lápò ilẹ̀ ó súnmọ́ ká ṣe láti ilẹ̀ ẹ máa sọ pé ẹsì ṣẹ́jú mẹ́wàá lẹ́yìn ni pé tó àkókò rẹ̀ bá ti wọlé gẹ́lẹ́ lẹ́sìn kan mọ̀ rárá òfin ṣẹlẹ̀ ò bẹ́ẹ̀ kò sọ pé kákòókò sọ́láìtì gbogbo bá ti wọlé ta ìwọlé ẹsìn kan mọ̀ kò tó ti sọ bẹ́ẹ̀ nítorí àbí sọ̀rọ̀ bá àdìsẹ́ là ń fi yé wa ni pé láàrin ìgbà tó máa pèpè fún sọ̀dà sígbà tí wọ́n bá ṣe kọ́ ọmọ àǹfààní ká ṣe sọ̀láàtì wa sọ̀láàtì tá a sì ṣeun ó kéré jù rákà méjì wọ́n náà bá mi wò wọ́n tó máa yára ṣe sọ̀láàtì tó bá fẹ́ ṣe rákà méjì lọ́gbà tó ṣẹ̀jú mélòó òfin ṣẹlẹ̀ sì tún sọ wípé a ò pèpè fún sọ̀láàtì lásán nítorí pé à ń pẹni tó wà lókèrè rere nìkan máa bọ̀ ẹlòmíín sùn lọ́wọ́ ẹlòmíín ọ̀sẹ̀sẹ̀ sàlù aláàánú ẹlòmíín ọlọ́ọ̀tọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kó tó di pé wọ́n dé torí ẹ̀ tẹ́ bá sì ṣẹ́jú mẹ́wàá lẹ̀ ṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ogún ìṣẹ́jú hmm. bí àṣùbà kí ni tó burú mbẹ hmm. tó bá fi ṣẹ́jú mẹ́wàá lẹ̀ fún sọ̀láàtì bọ̀ kí ló burú mbẹ hmm. mẹ́wàá fún sọ̀láàtì àṣù kí ló burú mbẹ ṣẹ́jú márùn mẹ́wàá fún sọ̀láàtì maghrib kí ló burú mbẹ ogún ìṣẹ́jú jù bẹ́ẹ̀ lọ fún sọ̀láàtì ìṣà kí ló burú mbẹ lẹ́yìn àwọn èèyàn fẹ́ láǹfààní àti ṣe àwọn súnnà tí máa bẹ láàrin ìgbà tán pèpè fún sọ̀dá kó tó di pàṣẹ kọ́mà ẹ fẹ́ gba tiwọn jẹ́ ni ẹ fún wọn láǹfààní kó lè rẹ́sìn sí i kọ́mẹ̀jọ́ pé àwọn olóòdó ní darí mọ́ṣáláṣí gbogbo bí táwọn olódò bá ti ń darí nǹkan yìí máa bàjẹ́ torí délé ìmọ̀lọ́ládé ní ọgbọ́n ògbé ẹ ò gbọ́dọ̀ pèpè fún sọ láti kankan kákòókò rẹ̀ tó wọlé nítorí pé ẹ̀ ń pèpè láti sọ fún apá kòkò wọlé ni kìí ṣe pé ẹ̀ ń pèpè láti sọ fún apá ẹ má ṣàfara o àkókò kù díẹ̀ tí ó wọlé o lọ́wọ́ á bí ọ̀pẹ kò pè torí ẹ̀ tó máa ń pèpè fún sọ láti tákòókò rẹ̀ bá ti wọlé ẹ ò gbọ́dọ̀ dáhùn ẹ ò gbọ́dọ̀ ń kọ́ àti pè sọ láti ni karamba nínú kàn mú lọ sí di gbòǹgbò pẹ̀lú kí náà fẹ́ kọ́ náà kò bùkátà kó lo gbòǹgbò torí délé a ti dẹ́ ọ́ bọ́ bá fẹ́ kọ́ lọ kọ́ lé tó so má fi tiẹ̀ da yóò máa wìyàn lọ́wọ́ náà. في الدنيا والآخرة بإذن الله إذا تماشى الولين بإذن الله المدينة سنتا فقط بالماشى الماشى أبات الكي الله قبضة ليس من الرؤية السنة القيامة الشيخ دكتور شرف الدين بدي بروجين ودي